بسم الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أما بعد فيا عباد الله الفضلاء السلام عليكم ورحمة الله وبركاته لن يقف إليك يدافع ولا الله ọlọ́wọ́n ọba tí ó tún jí wa sáyé lójúmọ́ tòní àrà tí ọlọ́wọ́n ọba dá ní òru tòní mọ́jú fún wa láwa tí àjẹ́ olùgbé ìlú Ẹ̀gbá àti àwọn agbègbè rẹ̀ àmọ́lú mi náà tọ́lọ́wọ́n bá dára yìí sí gẹ́gẹ́ bí ètò ọlọ́wọ́n ọba lórí ilẹ̀ ayé tó lè ṣe bẹ́ẹ̀ sí agbègbè kan kó má ṣe ságbègbè míì ìkẹ́lẹ̀ eléyìí tí ọlọ́run bá sọ̀kalẹ̀ yìí wọn náà ni òjò èyí tí ó rọ̀ tó tẹ̀ tó ṣe nǹkan lọ́wọ́lọ́wọ́ báyìí kò dí àwọn àyè míì gẹ́gẹ́ bí ètò ọlọ́run tọ́lọ́run bá bá rọ òjò yìí bó ṣe rọ̀ yìí tó fi ṣe ìkẹ́ àti ìtura fún wa àti ìtúnjẹ́ àǹfààní ìmúrúgbìn yọ fún àwọn ẹ̀dẹ́yàn ẹ̀yẹ ká máa dúpẹ́ fọ́lọ́run bákan náà ká tún máa ronú lọ́nà kejì náà pé tọ́lọ́wọ́n bá bá ṣe báyìí tó wá rọ̀ rọ̀ rọ̀ tí ò dáa tó dẹ̀ jẹ́ okùnfà tó kó gbogbo pọ́pátì dúkìá àtẹ̀mí tó wá kó kúrò lórí ilẹ̀ tó wá ṣe èèyàn díẹ̀ kù tó wá fi ọkún sáwọn eré yẹn lẹ́nu ǹbẹ́ ọlọ́run bá kó kó máa fi rẹ́lẹ̀ ṣàdéhùn fún wa. nta afẹ́ ká mọ̀ ni pé ó ń ṣe bẹ́ẹ̀ fáwọn ẹlòmíì láwọn ló táwa náà máa ń wo àwọn fọ́nrán àwòrán wọn bó ṣe ń ṣẹlẹ̀ ah alhamdulilayi ah, àwọn máa dúpẹ́ fọlọ́wọ́n nínú ẹ̀yà àti orílẹ̀-èdè tọ́lọ́wọ́n bá kẹ́lẹ́ àgbáyé orílẹ̀-èdè wa jẹ́ kan orílẹ̀-èdè ní ìbílẹ̀ ṣe mọ́ làárọ̀ yìí gbogbo ẹ̀nà ọ̀nà wọn báyìí náà ni èyí ti bò gbòójú òpópónà wọn àwa kó àwọn ọkọ̀ èyí tí wọ́n fi ń kó àwọn kinní yìí tí wọ́n fi ń kó kúrò ẹ máa wá wò pé ṣó àpáta funfun làwọn eléyìí ni àbí kinní níbo làwọn eléyìí ti wá wọ́n wù lẹ̀ ni àbí níbo náà ni wọ́n ti ń jábọ́ báyìí Allahu akbar gbogbo àwọn nǹkan yìí ọlọ́run ó kàn tiẹ̀ mọ́ọ́mọ́ ọ̀rọ̀ wọn fà wá kò fi wọ́n dà wá láàmú lọ́dọ̀ wa ń bí tọ́yẹ́ bá mú láwọn ìlú kan mímú tó ní agbára ni títí abẹ́ tí gbogbo ẹsẹ̀ abẹ́ táwọn èèyàn bẹ̀rẹ̀ sí fẹ́ máa gan la hawla wala quwwata illa billah tí wọ́n ń bí amú fẹ́rẹ́fẹ́ kódà tilẹ̀ yorùbá tún rọrùn ju pé òkè ẹ̀yà lọ́hùn lọ Allahu akbar bẹ́ẹ̀ náà ni ọ̀rùn tó ń ràn tíyẹn bá bọ́lẹ̀ sínú ọ̀rùn láwọn ìlú kan láwọn ìlú tíyẹn náà ti láǹfààní àti rí àti débẹ̀ láwọn ayé yìí ẹ̀rọ ọlọ́wọ́n bá bà ní pé ah òrùn lélẹ́yìí òrùn rèé. àbí ná subhanallahi alazim ọ̀nà jẹ́ àmọ́rẹ́ o gbogbo àwọn kan yìí èèyàn máa fi ń dúpẹ́ fọ́lọ́hun òjò tó rọ̀ tó bẹ̀rẹ̀ lóru táwa dunú tó tó ṣe ń tutù lára wa yìí àwọn retí ẹ̀ kókó tiẹ̀ máa rọ̀ báyìí lọ́dọ̀ àwọn bí o tiẹ̀ ju ẹ̀ẹ̀kan lóṣù méjì lọ́ọ̀kan ní káwọn náà tiẹ̀ máa rí Allah akbar kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn ọlọ́run bá kí àwa. gbogbo nǹkan gbogbo nǹkan lónìí ìrànà ló fi kẹ́ wa ó ṣàánú wa ó ó fi oríṣiríṣi àwọn nǹkan yìí tó fi kẹ́ wa yìí ẹja tún sọ́ńdà kejì ó fi ṣàdánwò fún wa kí ni skill tàtún fẹ́ ní kò sí wọ́n tún kẹrọ ọkọ̀ ojú wọn láàárọ̀ yìí gbogbo ilé náà ta fi sọ fún wàyẹ̀ lómi kókó ṣì ń wọ́ ó wà níbi tó ń fẹ̀gbẹ́ lílẹ̀ sí kò tí ì kírun kò dẹ̀ láàníyàn àti kì àní ara sí ilé fàdà ìfà ó dàbí kí máa fọ ọrùn yẹn lọ ní ìfàlà ṣùgbọ́n tó bá gbọ́sẹ̀ nìkan bá kanlẹ̀kùn kókó kan tó yọ owó nǹkan tó yọ owó kan ṣẹlẹ̀ afọ òdìdè ní ojú ajá wọ́n jí ẹlòmíràn àárọ̀ ó ti sọ̀jà tó jí ìyàwó mi jí kò tẹ̀ jọkọ wọ́n sì ń gbádùn ọrùn lọ ni ọkọ mi náà jí ó kàn tún pààrọ̀ jíà ni àwọn mi jí láàárọ̀ ibà yìí nìsín wọn jí àwọn ọmọ kírun ìyá àti bàbá wọn jí àwọn ọmọ kírun ìwọ́n táwọn ọmọ ibà ń lọ léèrè wọn ti jí wọn ti múra fún wọn ti ṣe gbogbo ẹ̀ ọlọ́run àbíyín ẹ̀yin náà mọ̀ pé ṣàbòsí ṣùgbọ́n làwọn bọ̀ ṣe ṣàbòsí fún wọn gbogbo àwọn ọmọ wa kéékèèké ẹja jí wọn kí wọ́n kírun ẹ jẹ́ jẹ́ kí wọ́n mọ̀ pẹ́sìn pàtàkì ju education lọ ẹ jẹ́ káwọn pẹ́sìn pàtàkì ju kéwú lọ ó pàtàkì ju ìwé lọ ó pàtàkì ju àwọn gangan fúnra ara wa tá a jó bí wọn lọ. gbogbo eléyìí náà lára àwọn àwa bàjẹ́ tó pọ̀ tó wà lára ọ̀pọ̀lọpọ̀ àwa òbí lónìí rèé tó jẹ́ pé àrùn ńlá kan lélẹ́yìn lọ́tọ̀ tó burú jù àrùn kòrónà lọ. a tún kíra wa kò ojúmọ́ lẹ́ẹ̀kan sí i hadith wa tó ní eléyìí fẹ́ dá lórí mulazamatu amalil khayri ìtẹ̀ǹpẹ̀lẹ̀ mọ́ àwọn iṣẹ́ olóore dídún ní má ní máa ṣe àwọn iṣẹ́ olóore àwọn iṣẹ́ dáadáa àwọn iṣẹ́ àṣegbáládá àwọn iṣẹ́ àṣírí ìyọnú ọlọ́run àwọn iṣẹ́ tó yẹ pé tíyẹn bá ti ń ṣe wọ́n inú ẹ̀dẹ̀ máa bí ṣètọ́d èṣù inú rẹ̀ á máa bàjẹ́ àyà máa rìn á máa bínú á máa sájìnà síyàn. àwọn iṣẹ́ tó yẹ pé tíyàn bá ti ń ṣe àwọn nǹkan tá à ń sọ yìí èèyàn dẹ̀ máa dẹni àpọ́nlé ẹni àgbéga ẹni ọ̀wọ̀ ẹni yìí lọ́dọ̀ ọlọ́run á wà nínú ẹni tí ó wà níwájú pátápátá nínú àwọn ẹni ẹ̀ṣà lọ́dọ̀ ọlọ́run ẹni náà dẹ̀ dẹni ìkẹ́ tọ́lọ́run bá máa bẹ̀rẹ̀ sí tíyàn bá ń ṣe àwọn tá a fẹ́ mẹ́nu báyìí ó pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ o ṣùgbọ́n kan náà la fẹ́ sọ láàárọ̀ yìí kì í dẹ̀ ṣe kéèyàn ṣe lẹ́ẹ̀kan kó dákẹ́ rárá èèyàn máa máa ṣe simarariya yàní torí ẹ̀ náà ni àfáwà yìí ṣe sọ kọ́ntínú ti gbọ́dọ̀ wà ń bẹ̀ onímọ̀láàzàmọ́tò àmàlẹ́ lẹ́kọ̀ọ́yìí ìtẹ̀ǹpẹ̀lẹ́mọ́ ìdúnnímọ́ ìbásáábà ìmáfilẹ̀ ńgbà kan àwọn iṣẹ́ olóore. عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم والليلة أكثر من سبعين مرة رواه البخاري حديث لي يا فاوابا ìtí àti ṣàlàyé ètò ìgbésí ayé wọn díẹ̀ fún wa sẹ́yìn àwọn náà ni Abu Huraira Abu Huraira radiyallahu ta'ala anhu wọ́n ní àwọn déédéé gbọ́ ni o gbólóhùn sami'tu túmọ̀ mo gbọ́ mo gbọ́ lẹ́nu ànábì sallallahu alayhi wa sallam ẹ̀rí pé rọ̀sọ́là náà ni tó ń eré yẹn máa jẹ́ mọ̀ fọ́n olùgbèjì àwọn afọ onímọ̀ nahwu ìmọ̀ nípa èdè Lárúbáwá Arabic ẹ̀ sami'tu rasulallahi mo gbọ́ tí ànábì sallallahu alayhi wa sallam ti ń ṣe òjíṣẹ́ ọlọ́run tó sọ báyìí pé wàlláhi ànábì ni mo fi ọlọ́run gbọ́ra ó tún kàn pa wọ́n fẹ́ kí ọ̀rọ̀ yẹn ní kì mí lẹ́yìn àwọn sàhábà rẹ̀ ó fẹ́ kí wọ́n mọ bọ́rọ̀ yẹn ṣe dùn sí bóde ṣe pàtàkì sí káwa náà nákàkùn sí ó ní wàlláhi mo fi ọlọ́run ọba tí ó ní mi gbọ́ra o. inni la astaghfirullah èmi tẹ́rì máa ń wá ọlọ́run ọba alála foríjì mo máa ń ṣe gbólóhùn astaghfirullah kì í ṣe astaghfirullah èyí táwọn míì máa ń sọ astaghfirullah eléyàn ni correct pronunciation fún ṣíṣe dùáhù ìwà foríjì lọ́dọ̀ ọlọ́run astaghfirullah. Ànábì ni sallallahu alayhi wa sallam inni la astaghfirullah. èmi máa ń wá ọlọ́wọ́n ọba ní aláforíjì o wà á túbù ilé mo dẹ̀ tún máa ń túbà lọ sọ́dọ̀ ọlọ́run mo máa ń túbà ìtumọ̀ rẹ̀ ni pé mo máa ń yàn dára mi fọ́lọ́run pé gbogbo àwọn nǹkan mo fẹ́ rí apá náà bí òun ṣe oníṣìnà kì í ṣe ọlọ́tí kì í ṣe onírọ́ kì í ṣe onítẹ́tẹ́ kì í ṣe olè kì í ṣe oníjìbìtì kò sí àbàjẹ́ kan eléyìí tí ànábì ń hù kó tó di pé ó di ànábì ọlọ́run ni àbí nígbà tó wá tún wá di ànábì ọlọ́run kò ní bad record àwọn àwọn ọlọ́rọ́bọ́ wá ń gbà náà sì tètè gbà á nípa ah, eh, eh, eh, ká yọ tẹ̀gàn kú ká fi tẹ̀gàn kún ẹni yìí kì í ṣe èèyàn rádaràda àmínú la mọ́ sí kọ́dà àwọn ọmọ kéékèèké ẹgbẹ́ rẹ̀ nígbà tó fi wà kékeré àwọn ara táwọn máa ń dáhùn kì í máa ń bá wọn dá ẹ̀ṣà ni ọmọ náà ọ̀tọ̀ lórin ni kì í ṣe ní rédèrèdè àwọn akẹgbẹ́ rẹ̀ a máa wọ pátá sáré lé obìnrin kiri òun kò sí rẹ̀ nínú àṣà tiẹ̀ àbí máa yà sọ òkúta lu òrùlé olórùlé kì í bá wọn ẹ̀ wọ́n ti pẹ̀lú wàrí ọlọ́wọ́n ti dáàbò láti kékeré. ṣùgbọ́n pẹ̀lú bí ẹ̀nà àwọn ẹ̀ṣẹ̀ ní àwọ̀ àti yàn máa máa dá sí yàn ní mọ̀ pé yàn ń dá kẹ́rẹ́ díẹ̀ dé yàn pàápàá wẹ́yà kó tó bí ọlọ́run anábì tún ní gbogbo ẹ̀ náà ní mo tó pọ̀ sẹ́ la àní mi a máa wá ọlọ́run ọba atubu kódà máa tún máa gbólóhùn pé mo bá ọlọ́run mo wáwọ́ mo ti gbogbo yóò kó lè wà lẹ́mìí mi àtọwọ́ mi ìtí wọ́n lọ́wọ́ bá ti ní ká má dédé rẹ̀ ká má ṣe mọ́ mo jùlẹ̀ ò ní bá mi bí irú ẹ̀ o ládéhùn lẹ́ni tó ń yàn dára rẹ̀ fọlọ́ fìlìyà mi wà lẹ́yìnlá òun máa ń ṣe gbólóhùn lójúmọ́ òun máa ń ṣe lójúmọ́ ìtumọ̀ lẹ́yìn mi wà lẹ́yìnlá ìtumọ̀ rẹ̀ ní pé lójúmọ́ kan òun máa ń tẹnumọ́ débi wípé akitaro mi sàbàáyìn náà ní ohun tó máa ń lé ní ìgbà seventy ló máa fi ń sọ ó dáhùn lójú ni ní ohun tó máa ń lé ní ìgbà seventy ló máa fi ń sọ. ṣẹ́rí tó ìmú kàwá ń bì yìí kò túmọ̀ sí pé èèyàn lè èèyàn gbọ́dọ̀ má sọ kókó seventy kò dẹ̀ túmọ̀ sí pé dandan ni kéèyàn sọ ju seventy lọ kò dẹ̀ túmọ̀ sí pé káwa fi gbèdéke káwa wá lọ yọ kíní òǹkà ká máa fi ka pèmí náà fẹ́ ka mo fẹ́ mọ iye tí mo kà ìka wa yìí náà ni torí patiri ẹ̀rí ọ̀rọ̀ míì tún lè léyìí tó lágbára tó ní kìmí tó yàtọ̀ sí àwọn nǹkan míì tó ń ṣẹlẹ̀ ń gbòòrò lónìí táwọn èèyàn dojú ọ̀rọ̀ ẹ̀sìn rú tóníkàlùkù náà bẹ̀rẹ̀ sí apply wisdom ara rẹ̀ síbi ọ̀rọ̀ ẹ̀sìn láì wo pé kí lọ́lọ́wọ́n bá sọ kí sọ sallallahu alaihi wasallam tí yẹn náà bá kọ mọ̀ nǹkan kà sọ wọn náà ti rẹ̀ di ọtọ́rìtì ń bí ọ̀rọ̀ ẹ̀sìn náà rèé rárá o ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́wọ́n o. àwọn sàhábà béèrè lọ́wọ́ ànábì kódà àwọn ìyàwó rẹ̀ ni wọ́n bí pé táwọn bá ń ṣe nǹka kí ni káwọn máa fi ṣe nǹka ànábì dẹ̀ sọ fún wọn pé ní máa fi ṣe nǹka náà ni àwọn ọmọ yín ẹ máa fi orí ọmọ yín so kíyàn wá ní eh, àsìkò ànábì nìyẹn gbogbo àsìkò ànábì yẹn àwọn gbogbo àwọn tẹ̀síbà tí ẹ̀mọ̀ tẹ̀síbà ni wọ́n ń pè wọ́n àti <laughs> wọ́n ń lò ní ìsìn kò tí ì gbilẹ̀ eh, ṣùgbọ́n ní ìṣòro ti gbilẹ̀ dáadáa èèyàn tí wọ́n dẹ̀ fẹ́ ṣe nǹkan nǹkan three hundred and thirteen eh, àbí tí wọ́n fẹ́ ṣe nǹkan one thousand kìíní kan ta ló gbéṣẹ́ yẹn lé ẹ lọ́wọ́ tó ti wá kó rẹ̀ tó wá lábàáyé gbogbo ń tànà bí ṣe ló ń kà ó kà ó fún kà sí àdúrà tó ń ṣe ẹ̀fọ́ sí àkàrò tó ń ṣe kò kọjá ọgọ́rùn kan ẹni tó bá sọ fún ànábì ó fún kà sí ohun tó ṣe wá lé ní hundred ànábì wá kà kí nìyẹn òun gbà tó wá ṣe subhanallah alhamdulilayi subhanallah alhamdulilayi la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul wa huwa ala kulli shay'in qadir ẹni tó bá ní ànábì wá ṣe àwọn nǹkan tá à ń kà kalẹ̀ láwọn àkàrò yìí ó wá ṣe wá lé ní ó wá kà ó lè lé lọ́ndrẹ́d kẹ́niyẹn mú hadith yẹn jáde dẹ̀ sọ yọ nǹka yẹn tó bá ti lé lọ́ndrẹ́dì ànábì òfin fún nǹka sí mọ́ ó kàn dẹ̀ ń ṣe lọ ni sallallahu alaihi wasallam tó bá ti lé ní ọgọ́rùn-ún yẹn o kò mọye tó jẹ́ mọ́ ó kàn dẹ̀ ń ka lọ ni torí ẹ̀ tẹ́yìn náà bá fẹ́ fún nǹka sí ẹ fi ọmọ ní ka yín ka ọgọ́rùn-ún kan hundred èyí tó kù ẹ ṣáà máa dẹ̀ máa ka lọ ẹ pàdé máa ṣe lọ ẹ máa ṣe lọ kẹ́ẹ̀kan fi fọkàn balẹ̀ pé mo ti ṣe hundred lójúmọ́ nínú àwọn ọ̀kà tó jẹ́ oní ọgọ́rùn-ún kan irú eléyìí ní anabi náà máa ń ṣe kọjá seventy na náà wá fún kàṣẹ ṣe seventy ẹ̀tún wá ṣe kọjá bẹ́ẹ̀ náà ti ṣe súnà ìta anabi ní ká máa ṣe yẹn ìtú dẹ̀ fi kọ́ sàhábà tó yẹ pé sísọ tó ń sọ yìí náà ń jẹ́ tó ń sọ fún ó fi ń rọ gábà wa ó fi ń ṣe wá lójú kòkòrò síbi pé káwa náà gbìyànjú ká máa ṣe ni ẹ̀dẹ̀ إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ẹwò ànábì ọlọ́run tọ́nà bá lóun òun ti forí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ṣẹ̀ sẹ́yìn jì àti tuntun sì máa ṣe òun là á kúrò níbi ẹ̀ṣẹ̀ ẹni tó lọ́wọ́ bá ṣe irú nǹkan tó tó báyìí fún tó lóun yá fi òun foríjì tíra ẹni bẹ́ẹ̀ tó ṣe ń tọrọ àforíjì lọ́tọ́dọ̀ ọlọ́run nígbòjá tó ń ọlọ́run bá sọ́yà kúránì fún ètò astaghfirullaha inna Allaha ghafurur rahim ọlọ́run bá ní ẹ máa tọrọ àforíjì lọ́tọ́dọ̀ èmi ọlọ́run dáadáa jẹ́ èmi ọlọ́run ọba tí máa ń foríjì mi ní mí tí mo sì tún máa ń kẹ́ ni. àǹfààní taari jẹ nínú hadith yìí pọ̀ gan ṣùgbọ́n díẹ̀ nù rẹ̀ ọ̀ náà ni alḥaṣu ala mulazamati al-istighfar wat-tawba ìṣeni lójú kòkòrò táwọn ẹbí ń ṣe wá lójú kòkòrò níbi ìmá tẹ̀fẹ̀lẹ̀ mọ́ ìmá wà foríjì lọ́sọ̀dọ̀ ọlọ́run bákan náà àti ìmá túbá bákan náà nǹkan ẹlẹ́ẹ̀kejì tá a tún ti láǹfààní nínú àdéhùn eléyìí lónìí òun náà ni wípé idha rasul sallallahu alayhi wa sallam yastaghfiru fil yawmi wal layla sab'ina marra. وقد غَفَرَ اللَّهُ لَهُ فَإِنَّنَا أَحْوَجُ مَا يكون إلى الاستغفار وَالتَّوْبَةِ. nígbà tó bá jẹ́ pé ànábì tọ́lọ́wọ́n bá ti forí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ṣe sẹ́yìn jì í tó bá tún lè máa ṣe irú eléyìí pẹ̀lú kó máa tún wọ ọlọ́run lọ́la foríjì kí wọ́n là wa àwa gan-an lálẹ́ tọ́ káwa máa tọrọ àforíjì lọ́sọ̀dọ̀ ọlọ́run ní gbogbo ìgbà ètò kó yá fi wa kó foríjì wa kúrò níbi àwọn tí à ń ṣe eléyìí tí ó kù díẹ̀ káàtó àmọ́mọ̀ ṣe wa ní àìmọ́mọ̀ ṣe wa ní ìfọkànrere kéró wa ní ìfi etí gbọ̀gbọ́kúgbọ́ ìfi ojú wo ìwòkúwò àti gbogbo oríṣiríṣi àwọn àna eléyìí tí à ń gbà fi ń dáràn kọlọ̀mbọ́kújọ kò lẹ́nu kankan wa eléyìí jẹ́ àdẹ tó ti etí ọtún fún wa lónìí àbí ọlọ́run àtàwa tá a sọ àtàwa náà ti yà gbọ́ kọ́lọ́n kó lọ ní sábàbí dáadáa fún wa nínú gbèsè ayé wa kó fi fọ ẹ̀mí wa mọ́ kúrò níbi tí ó dá ẹ má gbàgbé láti ṣe àkàrò yín láàárọ̀ yìí àkàrò sọ̀bà bákanáà àkàrò ìmọ̀sá kàmáàrà ti ṣe àwọn eléyìí náà ní àwọn àsìkò rẹ̀ àkàrò ti sọ̀bà ìtì à ní àràárọ̀ bákanáà ti àkàrò àti àlùmọ̀sá eléyìí ti à ní àwọn ìrọ̀lẹ́ kọ́lọ̀ ń kó gba ògbó eléyìí kó gba ní ìbáàdà fún ẹnì kankan wa káde àrántí ṣe pẹ̀tùfàrù ìbáṣepọ̀ yìí tá a bá ti máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ká jẹ́ kó mọ́ wa lára ẹjọ́ tí ń pọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lónìí àtàwọn àgbàlagbà míì náà ẹjọ́ ìrígbé gbogbo gbà lójúmọ́ kan ẹlòmíì kìí kódà ẹlòmíì níbi tó burú jẹ́ ẹlòmíì kìí rántí tọrọ kìí rántí ṣe àwọn bíi kẹlẹ́mọ́tìláyé tá a máa ti ó wọ́ sí dédé pẹ́lú mi ti jáde ní láàárọ̀ yìí kò rántí ṣàṣàrò tó yẹ kó ń ṣe kó ń tó jáde lé àdúrà tí yẹn máa ń ṣe kó tó kúrò lé kó má kó rántí ṣe ẹlòmíì ò tiẹ̀ má á ń bèèrè kó tiẹ̀ wá rántí ṣe ẹlòmíì ń wọnú ọjà wọn máa wọjà oríṣiríṣi lónìí ìníkútọ̀ kankan àwọn èèyàn máa àdúrà tí yẹn ṣe kan tó wọnú ọjà mùsùlùmí ah, ah, ah. subhanallah àwọn èèyàn ṣàkàn lóṣèlú ọ̀hún rántí ọlọ́run tó dá wọn sáyé tó ní ẹ̀mí yẹn kọ́dẹ̀ wá wo báwo làwọn ṣe gbọ́dọ̀ ṣe kínú tó là kalẹ̀ tó fi rán àná gbé pé ká ṣe báyìí ká ṣe báyìí ká má ṣe báyìí sallallahu alaihi wasallam ẹ jẹ́ ká tẹ̀lé àwọn òfin àti àwọn ìlànà yẹn nǹkan kan ṣe tó lè jẹ́ kí ìgbésí ayé wa rújú ráàyè ká dẹ̀ gbádùn ayé ká tún wá lọ gbádùn lọ́rùn wọn náà ni ká fi ẹ̀sìn tó ìṣẹ̀ níwáyé tá a bá ti fẹ̀sìn tó zero ni kọ̀lọ́n kó má سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته